asúmọ̀ sọ́látù wasalamu ala rasulillah akí ẹ̀yin aráalé ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa ètò alimuflihun èyí tí ilé ẹ̀kọ́ muflihun high school tó kalẹ̀ dé àdúgbò muslim ìfẹ́lódò ìdí òbí nílùú ìbàdàn tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀. Schools are many across Nigeria, but only few are standard. If all you need is a standard Western education for your children with undiluted Islamic knowledge. Muflihun High School is for you to enroll the children. Muflihun High School has a standard computer laboratory with well-equipped science and home economics labs, uninterrupted power supply for conducive learning, daily Quran memorization, and lots more. Muflihun High School ẹ̀kọ́ tí múṣèmúṣe rẹ̀ ta múṣẹ́múṣẹ́ níbi kákọ́mọlẹ́tọ̀ ìwé bá yanjú tó ń tọ̀rọ̀ ọlọ́run tí lábúlẹ̀ àti àwọn èròjà ìkẹ́kọ̀ọ́ tó kún kẹ̀kẹ́ èyí jẹ́ lọ́mújọba lù ló ń tẹ̀ gbà. bẹ́ẹ̀ muslim ic tó ní ilé kéwú tá a fi kọ́mọlẹ́tọ̀ lárúbáwá hadith siki nafu sarfu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. for more information and inquiry reach out to them at muslim ifelodun idiobi area ibadan or call zero eight zero five one five three zero eight or zero eight zero nine zero nine one four eight two three. Nuflihon High School learning for success in both worlds. Abẹ Ọlọ́run ọba àlékè ọlá kó bá ní máa ṣàlékún àgbéga àti dáadáa fúnlé ẹ̀kọ́ náà. Gbogbo àwọn tó kúnṣẹ́ Ọlọ́run yìí lọ́wọ́ tẹ́ ẹ tó fi ń gbóhùn wa ní Rọ̀mọ̀dán fourteen forty three lórí rédíò nínú àwọn òbí alágbàtọ́ àtàwọn mùsùlùmí tí wọ́n tún nífẹ̀ẹ́ ọlọ́run lára ṣé ọlọ́run tá à ń ṣe ọlọ́run bá ní san wọ́n lẹ́sàn-án rí pẹ̀lú àlìjánná Firdaus tó bá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ètò wa lóru èní pẹ̀lú àyọkà láti inú alukur'an èyí tí akẹ́kọ̀ọ́ wa Abdulqayyum ọláyíwọlá tí yóò kà fún wa bismillah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي فليؤمنوا بي لعلهم يرشدون ọlọ́run bá fún akẹ́kọ̀ọ́ náà ní àlùbáríkà àti gbogbo àwọn akẹ́kọ̀ọ́ wa yòókù ẹ jẹ́ ká gbọ́ kíkà látinú hadith látẹnu akẹ́kọ̀ọ́bìnrin wa aisha abdulkarim bismillah. qala rasulullah sallallahu alaihi wasallam khairukum man ta'allama al-Qur'ana wa 'allamahu rawahu bukhari wa muslim. Translation The Prophet of Allah, peace be upon him, said, The best among you is the one who learns al and teaches it to others. by Bukhari. Blessing from the Hadith. Knowledge of Al-Quran is knowledge which everyone must possess. Learning and teaching of Quran are highly cherished by Allah. The best among Allah's creations are students and teachers of Al-Quran. Ọlọ́run bá ní fún gbogbo àwọn ọmọ náà ní àlùbáríkà àtọmọ ẹnì kọ̀ọ̀kan wa. Ẹ̀yin arúfẹ́ Ọlọ́run ẹjẹ́ tó tẹ̀síwájú Ahwalu Salaf fi Ramadan part 3. Ìṣesí àwọn ẹni rẹ̀ tí wọ́n ti lọ tí wọ́n fi rí ìyọ́nú ọlọ́run nínú oṣù Ramadan òun là ń gbé yẹ̀wò ibi tá a ti dúró òun ni ahwalu salaf fi tìláwátì Qur'an ìṣesí àwọn ẹni rẹ àwọn ẹni ọlọ́run tí wọ́n ti lọ tóbi jẹ́ pé rọ̀bíyà lọ́wọ́ àánihùn wárọ̀dù àánì tọ́lọ̀ ń fi yọnu sí wọn ah wọ́n mọ̀ máa ń ka Kùránì pọ̀ o àáfàá ní Kùránì tá a wá ń sọ yìí torí pé àwọn ìbéèrè táwọn mùsùlùmí tí wọ́n tún ń béèrè ẹjẹ́ agbọ́yé ó ń bẹ nínú wọn gẹ́gẹ́ bí mamu ṣàfẹ́ rahimahullah ibi tí wọ́n bá bá sì làwàdé tí wọ́n bá tún kírun lọ ara rẹ̀ náà ni wọ́n tún fi kírun torí pé gbogbo odidi kùránì ó ń bẹ lórí wọn kọ́lọ́n kó sí wá àtàwọn ọmọ wa àtàwọn àrọ́mọdọ́mọ alẹ́ tí ó àọ̀rọ̀ ọlọ́run sórí tí ó sì máa lò ó kọ́mọ̀ wá ní kámọ̀ lè ṣì máa rì yahamilu asfaro téèyàn wà dàbí kẹ́tẹ́kẹ́tẹ́ tọ́kẹ̀ ń ru ẹrù kí oore tó wà ń bi kùránì ni pé ká a sórí ká mọ̀ ká dáadáa ká gbọ́ ìtumọ̀ rẹ̀ ká gbọ́yé ká tó wá máa lò ó àwọn sálàfù tá ara kùránì yìí wọn àtọ́ máa fi kírun ń bẹ̀. mọ́sálà tá a wá ni wípé lódodo a rí ẹ̀rí látọ̀dọ̀ wa sallallahu alaihi wasallam tánàbí ìjọ yìí wá pé ẹni tó bá ń ka kùránì tó parí odidi kùránì fún tí ò tó ìjọ mẹ́ta lámúyẹ̀fọ́kọ́ ó ń tàn ó àkọ̀mọ̀nì fẹ́ gbọ́yé dáadáa kí wá láǹfààní kùránì téèyàn ń kà tí rọ́ọ̀ṣì kà tí ò gbọ́yé àwọn àáfàá ti ṣàlàyé tọ́pọ̀ nínú àwọn àlàyé táwọn àáfàá ṣe òun ni wípé mùsùlùmí máa ń farabalẹ̀ ka kùránì tó wọ́n ti ní farabalẹ̀ náà kò túmọ̀ sí pé èyàn ò lè ka Kùránì tó bákan náà mùsùlùmí tún máa ń ronú ọ̀tọ̀ ní alkiroa wàtíláwà ọ̀tọ̀ ní àtàdábùr bá a fẹ́ ń ka Kùránì yẹn á tún máa ronú sí i àlàyé mi òun ni pé àwọn ààyè àpọ́nlé àtòfò àpọ́nlé bíi Ramadan èèyàn a máa sojú kòkòrò oore ńlá tó wà ń bẹ̀ láti jẹ́ kéèyàn ka Kùránì púpọ̀ téèyàn bá wá kà tó pọ̀ tí ò tójọ́ mẹ́ta àwọn àfáà ní oṣù tó burú ń bẹ̀ gbogbo àwọn àfáà tá à ń parí ẹ̀ níjọ́ kan yìí ara wọn ni Imam Bukhari àfáà aládìsí ńlá ni wọ́n Imam Shafi àfáà aládìsí ńlá ni wọ́n Imam Maliki àfáà aládìsí ńlá ni wọ́n àtàwọn mẹ́ta àtúnlẹ̀ dákọ̀ wọn tó bá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká gbọ́n tá àfáà wa Ibn Rajab Al-Hanbali tí wọ́n kọ́ lẹ̀ fún wa nínú tírà àwọn làtọ́ iful ma'arif baba edinburgh jabala ambali wọn ni wa ịna ma ọwụrịda naayu a n kìrọ ati al si a kọlu min sallaasi ala limodaawa ma ti ala azali wọn sari eri to wa pe wọn kọ funwa pe wọn kọ daa to ka ma pari odidi riri fun n to kere sijo mẹta wọn le yi n to pe toka asi ma. fẹ́ni tí ń kà bẹ́ẹ̀ lọ láì tó yẹ pé ìjọ kan ní máa fi parí kùránì ìjọ méjì ní máa fi parí ẹ̀ àwànú àwẹ̀ àti inú àwẹ̀ o ẹ̀ẹ́dì pa àti sọ̀rọ̀ sàbẹ̀ kan sáàt tó jẹ́ pé ìjọ mẹ́ta ló máa ń fi parí kùránì tó fi kó ńlẹ̀ ayé yìí kò tí ìtakùn tánà bí àsálàm sọ wọ́n tó wá já sí pé èèyàn ń kà fún ìjọ kan jọ méjì náà láíláí wọ́n nìyẹn ni ọ̀dà tó fàámà sílẹ̀ àwòkọ́t àlìmọ̀fà bọ̀là kàṣárì Ramadan tó bá wá jẹ́ pé àwọn àsìkò tá a gbọ́lá fún àwọn àsìkò ọlá bí oṣù Ramadan khususan alayali leti yútùlàbù fi á Laylatul Qadr àbáwọn òru tá à ń wá Laylatul Qadr ń bẹ̀ àwọfíl àmọ́kínìlì mọ̀fàdọ́là àbáwọn àyè ọlá kàmọ́kátà gẹ́gẹ́ bíi Mákà ẹ̀ńtọ́ lọ ń bá ṣe ọba rẹ̀ nìsan owó múra rẹ̀ ọba lọ sí múra nù Ramadan àbọ́lọ́sẹ̀ ájì so ti yé lọ́bọ̀ òun náà bá òkè inú kàábà náà wáyé lọ́ba takú tọ́lọ́run lọ́rùn pé kùránì kan kàńjọ́ kan wọ́n ní limanda khala ní ngẹ́rì ahàlìyà sẹ́ni tọ́lọ́ ní ọlá àǹfààní àti wọ mọ́kà kéde mọ́kà ló ń gbé fayustahabu a tó burú al igiti náà mọ́ lè zàmà afẹ́ fìjọlá àsìkò yẹn walimakan àtàyè àáfàá nírun tá sọ yìí aza kọ́ọ̀lù ahmad wa ishaq wa gairima minal umma aw minal aima imam ahmad bin hanbal ìta àwọn náà sọ nìyẹn àáfàá wa ishaq nura hawaii ìta sọ nìyẹn àtàwọn míì nínú àwọn onímọ̀ tí wọ́n ti lọ pẹ̀lú eléyìí ẹjẹ́ àdàdúró bẹ̀rù ọ̀dà àwálù sálàf sí kìyàmì Ramadan àwọn ẹni retán ti lọ nínú àwọn sálàfù lè kú mọ̀ bóò ni wọ́n ṣe máa ń kírun òru jàmọ́ ẹ̀jẹ̀ agbáàrin yé mọ̀sáìlù pọ̀ láàrin tó yẹ pé tá a bá ní ká yanjú ẹ̀wọ̀n nìkan lè gba ẹ́písòdù mẹ́ta mẹ́rin ṣùgbọ́n kò sásìkò níta àsìfẹ́ sọ́pọ̀ lórí rédíò kùlásọ́tù lè kọ́ sọ́márì àáfà aláwọ̀ sálọ́fù sọ́ọ̀lì ara ń tọ́mọ̀ ní pé torí pé lọ́dọ̀ wọn kìyàmù lẹ́yìn dáàbù sọ̀ọ̀lì hìn ni ìṣesí àwọn ẹni rẹ ni wàtíjára tó lè mọ omi ní àwọn mọ̀mìnì fi máa ń bá wọn dókòwò ni wọ́n á mọ̀nù lìfà ìzìn iṣẹ́ àwọn tó fẹ́ jèrè àwọn tí ó sórí ire òun ni torí pé èèyàn pa lọ́lọ́ èèyàn ọmọ bọ́lọ̀ rẹ̀ sọ̀rọ̀ èèyàn jẹni tí ó ń kírun nígbà táwọn èèyàn ń sùn ni àáfàá níṣẹ́ wá ra àwọn sálàfùlì umma ìṣesí wọn nípa náà fílà òru kìí ṣẹyọ kan torí bọ́lọ̀ ń ṣe dá wa yàtọ̀ síra wa àáfàá láwa wo àwọn ẹ̀rí tó wá lọ́dọ̀ àwọn sálàf àwa pín wọn sọ́nà di méje iná ṣe pè ní tọ̀bà kóòtù sálàf tí kìyàmì lẹ́yìn sẹ́yìn ráwọn sálàfùlì umma ọ̀ ń bẹ nínú wọn tó jẹ́ pé gbogbo odidi òru náà fi máa ṣe náà fìlà odidi òru wọ́n ti lè tíṣà ìtàrà ìtàn bẹ̀rẹ̀ náà fìlà n ò ní sùn tílẹ̀ ó fi mọ́ tó sẹ̀mọ̀ pẹ̀lú àwọn eléyìí exception individuals ni torí ìsìláàmù kò fẹ́ tí ó kò bá àlàáfíà wa ṣùgbọ́n ń bẹ nínú wọn tó jẹ́ pé ọ̀sán náà máa ń forun wọn sí àáfà gbogbo òru wọn èsè náà fìlà pàápàá tó bá di àsìkò rẹ̀ látòlè kọ́ díẹ̀ àáfà lọ ń bẹ tó jẹ́ pé yẹkùmú náà ṣàtọ̀rọ̀ láì àwọn kan nu wọn ìdajì òru náà fi máa ṣe náfìlà fọlọ́n àáfàá láwọn kan bẹ́ẹ̀ nu wọn kánú yẹ̀kù mọ́ná fúlùsà láì àwọn máa ń lo one third òru àáfàá ló tó ń bẹ nínú wọn sẹ́ àwọn tó sí wípé tẹ́lẹ̀ àwọn tó máa lo fúlùsà láìlì yẹn tó máa ń lo one third á fi sí fúlùsù láìlì làákìrì last one third ìdá kẹta òru tó kàn sótìyébà ní ìsìn èyí àwọn kan nu wọn máa ń ṣe bẹ́ẹ̀ àáfà láwọn míì bẹ́ẹ̀ ló dẹ́ pé ṣúdúṣù láìlì ni bóyá one over six àwọn míì nù wọn kúmùsù láìlì one over five àwọn míì dẹ̀rẹ̀ wọn ò ní one over two two over three one over three hàn bí wọ́n bá fẹ́ jí sí ìjọ́ mi wọ́n lè jí ní àkọ́kọ́ òru wọ́n ó jí wọ́n ó ṣe náfìlà wọ́n ó tún sùn wọ́n lè jí ní ìdajì òru wọ́n ó jí wọ́n ó ṣe náfìlà àáfà láwọn kan bẹ́ẹ̀ nù wọn báwọn bí wọ́n bá fẹ́ jí sí ni ṣùgbọ́n tí rọmọdọ́n bá wá dé wọ́n máa wá l'ẹkún lásìkò tí wọ́n ó jí ní òru torí pànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó jẹ́ kí máa ń kọ́ ọmọ rọmọdọ́nà yìí máa náà wà àti sábà ẹ̀rẹ́ tó bá ń jí lóru lẹ́ni tó jẹ́ pé látara àgbàgbọ́ òde sórí lẹ́ni tó mọ̀pọ̀ ní ọ̀sùn òun lẹ́sàn mi zambi ò forí rẹ̀ tó ti ṣẹ̀ ṣáájú wọn ò forí ẹ̀jẹ̀ ni ọlọ́run àmàbíọ́ jáwa náà orí náà fílọ̀ òru ṣe ká lè wà nú àwọn tó forí jẹ ká lè wà nú àwọn tí ó yọ̀nú sí pẹ̀lú àṣẹ ọlọ́run àátọ́ máa tẹ̀síwájú níbi àwálù sálà ẹ̀pìsódù may tọ́ba wá rí bẹ́ẹ̀ jẹ́ akéde àwọn ilé ẹ̀kọ́ mufiliu high school tán so nígbọ̀wé ètò yìí wọ́n ní ká báwọn sọ fún gbogbo ayé pé annual Ramadan lecture àwọn sẹ́ Saturday sixteenth April twenty twenty two ni yóò wáyé Topic òun ni building muslim home tekwinu libaitil muslim bóun nílé wa ṣe fẹ́ jẹ́lé mùsùlùmí òdodo lẹ́tọ́rà wa ni dr ofi adisabello director golden valley academy láti ìlú ọ̀yọ́ ibi tá a lò òun ni muslim permanent site tọ́wà lẹ́gbẹ̀ẹ́ àlàáfíà bread bakery láòyè masfala area ibẹ̀ láàlò òun náà jìnnà sí sáìtì wa tẹ̀símọ̀tẹ́lẹ̀ yẹn títí òru ọ̀la táàtọ̀ máa pàdé ní ayélujára islam rasheed Ashim, abu anas assalamu alaikum wa rahmatullahi wa barakatu. lágẹ̀dùn bàbá